my country people, it don't happen again e don set like this, o oh. it is not a small something oh! our <laughs> iron lady she don't fall out don't go bust everywhere <laughs> hey this type of news now they like to dey blog o oh, because its too much too much of everything dey say e no good chai wetin dey sup how can our legend just see say dis thing no good for your son The way your son dey behave like person wey e get sicom sicom you think it's okay una dey think say una dey do am to may edoche whereas its not may you are doing it to hey my country pipo my country pipo wahala no too much area don't read again like dis o oh, hmm. when e be said the edoches some of them don't keep quiet They they happy as may edoche They go through all of this. Where be say we know say definitely god go bring them out of it but like this, like this, our nollywood actress rita edoche Don't burst everywhere hey area don red anyways before i go dey give una the main koko i wan welcome my amazing people. hello everybody welcome back to patience blog my ogbonge people i welcome una back to patience blog o oh. in case you never subscribe to my channel dem dey call patience blogs official don forget to subscribe like share and turn on notification bell in order to be notified anytime i drop a new update now let's dive into the gist country people it is not a small something make una go see wahala for for inside trouble hmm. wahala enter inside trouble like this when e be say online in-laws come talk am say ah say why e come be say pete edoche you just dey see wetin dey happen to your son with your korokoro koro eye as english as we the nigerian people dey talk we say korokoro koro eye with your own korokoro koro eye you dey see say your son dey go down but because of the properties because you see that uh, May has finally claimed everything wey belong to her mm-hmm. now our legend come say wetin he go do like right now he go have to join him son after all they don lose a lot of uh, endorsement because the way actor dey behave now so many people they are saying that they don't want to advertise anything with you ledoche this one has no business with May no be May cause am na your son na him dey drag himself dey go all by himself na him dey carry himself dey go where he no know that's the reason why there is an adage in my place which says be careful of how you chase some, your enemy so you wouldn't lose your sight at the process you see your son now they come out they do second second they don't turn to content creator by fire by force if really our legend really look into this very thing and put a stop to it maybe all those uh, uh, influencer or all those brands would have also be coming for them now that they are demanding for their three point something million where we say we dey year for the online ilo side hmm. this one don't pass be careful Where e can't be said, we can't come and we can't prove them. say see o uh, pete edoche dey support him son they drag me o he saw in support that is why una dey say, am say uche chukwumo alom aka aka juju austin aka Old Bank baba a spiritual woman from umuoji the desperado desperado apá gàrí apá dọ̀tí the husband snatchy snatchy the snatchy snatchy husband gods to dey do wetin she dey do with that her friend wey dem dey call santa machis the husband babadis. the woman wey dey sell mata wey no get husband she dey give people kayimata wey dey take capture people husband but she no get <laughs> e shock you no let am shock you my country people like this like this now as e be say juju austin dey do pass himself yule doche and juju austin dey do pass himself na im make am our beautiful nollywood actress come talk am say this is not right now e can go meet our legend na there na wahala for bus to my people. <laughs> rita edoche don bust everywhere o oh. he can go meet our legend our legend no believe wetin our rita edoche tell am make una share this video because this woman eh something like that before i go give una that dis gist This woman get the way they dey behave i too like am e dey behave like real mother the way mother supposed to do dey behave Now, so she they behave despite the fact that she is not the real mother of May Edochie standing the gap for an orphan going against your own family see it's not easy o oh, for somebody to go against her own family just to please the wife they brought in you know i always say this i said 90% or 99% of our Nigerian family even though you are their wife they don't care oh they don't care they will join their brother or their sister to go against you but you see this our beautiful Nollywood actress Rita Edochie she did not do that right now right away she has taken this very woto woto to another level that I'm about to reveal to you guys now <laughs> my country people It's not a small something. Oh. <laughs> I don't read like this. <laughs> because a lot of the family of the Edoches, I told you guys before, like the ones who you don't you don't see on the media, not the, the, the brother or the sister of Yulo. No, I mean the ones you don't see on the media. They are so angry with the way their name they go about. And they are so angry that Pete Edoche could stand to support this very thing dis one na make am our actress rita edoche carry di matter. comot go meet go meet top top pipo wey e be say are also edoches wey e be say dey even strong pass our legend con dey tell dem say una una dey here and e sit dey watch a lot of things dey go wrong dis pipo were di first that first ask you edoche and juju austin to come swear she now went to dem that you pipo are here a lot of things dey go wrong See what my brother is doing. Is it good? Ah, my country people, not be small matter. They come, they tell him say, that the way Pete Edoche they beg them, make them not let Juju Austin and you come swear. Say this something they surprise, surprise them all. And I said that they are still going to call on Juju Austin and Yul to come and swear. Now say, ah, ah, for how long? My people, now that one na im cause di kasala wey come burst wey make our rita edoche come to go meet pete edoche to tell am say all these things you are doing dey support your son wey just newly lost baby sixteen years old child you are here supporting juju austin this is the reason that juju austin has the guts to do all what she is doing, you know very well that something is happening. No wonder online in-laws are saying that Juju Austin and Yule both Pete say they join one occultic. That is the reason why Pete Edochie cannot go against Juju Austin. Pete Edochie must support Yule Edochie. When our actress, they ask Pete questions, say, why are you supporting what is not right? Pete said that he begin don lose a lot of uh, endorsement all because say may refuse to accept the uh, polygamy thing i come be like is this pete edoche not a ninth in church na wow <laughs> our address say eh, this is not correct the woman no your pikin no tell am say na polygamy na he want from the onset how come now your son is saying that he is a polygamist with full chest And now it's not all about the polygamy. The, the thing is that your son is tormenting the peace of this woman. What a mental torture. Now he called the tell say, this is not correct, so oh. I will not stand here to support you guys to drag this innocent orphan. Pete say, May Edoche refuse to accept his son for polygamy. Now look at now the Pekin, the rubbish Pekin for media. Now say, ah, ah, this man only just care about only in Pekin. You no care for another person child may edoche is somebody else's child or oh, forget say man no dey alive god dey see everybody the way he is going rita edoche now told him that he she will continue to support may until everything come to an end that this thing is not good that he think maybe you edoche is pursuing may that it's not may that is pursuing you know, that this will make the world come dey hate Yul and Pete Edoche. He said the way this thing stand now, This will make the world never have one atom of respect for Pete and Yul Edochie. How can a man lose a cute son of, of 16 years? The man run follow side hand, Mr. Obasi wife. Come begin the parabolate. A woman wey don first born to before old layer. You can't take until they pursue your wife, they go. It is not supposed, it's not right. That is what our beautiful Nollywood actress is telling Pete Edoche. Pete say May Edoche don pack all the properties finish. All the properties now is with May. The only remaining one wey come dey now say na that one I remain. Instead of May to stay with this this uh, eh, Ekwensun Raun, this Juwasin the husband by Uchechukwu Moalom, desperado woman, say no. She will not stand to watch these two people drag May down. Say ah, for Pete to support that, that he should remember that online in-laws are seeing everything and that they are doing now will make online in-laws to continue to hate them my people not be small thing o oh. the confrontation even shocked peter edoche sef because she went there as in she went to the king's men before she now went to peter edoche ah i respect our our actress that they call rita edoche oh. god go bless her this is the update i see her for the media and make her bring am come for I'm gonna still hear her. Don't forget to like and share it's patience blogs official on youtube On my other handles, I am Patience Blogs. Thanks for watching. Una bye bye yo.